ọpẹ́ ni fún ọlọ́run elédùmarè ọba àjíkì ọba àjíkì ọba àjíkẹ́ ọba àjíkẹ́ ọba àjígẹ̀ ọba àjísàbí ògùn ọba tí ó dá ewé àti egbò ọba tí ó dá ohun gbogbo tí ṣiṣẹ́ agbára ṣùgbọ́n tó ju agbára ènìyàn ó jẹ́ ju ewé àti egbò lọ ọba tó dá oògùn pé káwa ọmọ ènìyàn kọ́ ọmọ aráyé máa lo oògùn ṣùgbọ́n tó jẹ́ ju oògùn lọ kábíyèsí rẹ̀ lẹ́dùnmarè àtúndé nírọ̀lẹ́ yìí o ọlọ́run ọba tí ń jẹ́ mi ni èmi ni lórí àwọn èmi ni alágbára tó ń fi agbára gba agbára lọ́wọ́ alágbára tó ń fi agbára da aláìlágbára láàmú ní gbangba ní gbangba gbangba wálíà ní aláìlágbára ti ké sí alágbára tó ju alágbára lọ tí alágbára tó ju alágbára lọ fi gba aláìlágbára lọ́wọ́ alágbára lójúde ọ̀nà àgbàrá kábíyèsí rẹ̀ ìbára ẹ̀ ní o. mo kí gbogbo ẹ̀yin bàbá mo kí gbogbo ẹ̀yin màmá ẹ̀yin yèyé amúlé ayé rọmọ lọ́rùn ojú òní tiwa ẹjá sọ̀rọ̀ díẹ̀ ẹjá sọ̀rọ̀ díẹ̀ lónìí lórí àwọn ẹlẹ́gbẹ́ àwọn àmì díẹ̀ la fẹ́ sọ lórí àwọn ẹlẹ́gbẹ́. ṣẹ́rí tí a bá ń sọ̀rọ̀ ẹlẹ́gbẹ́ ẹlẹ́gbẹ́ ẹlẹ́gbẹ́ ẹlẹ́gbẹ́ ò lè rí ilé ayé gbé láláì ṣe wípé ó pàdé ọmọ ẹgbẹ́ ẹ gbọ́ mi dáadáa o ẹ̀yin èèyàn. ẹlòmíà lóhun ti fi one million naira jó oògùn á ní kò mà ṣiṣẹ́. ẹlòmíà lóun ti fi five hundred thousand ṣoògùn òun ti kó fa seven fifty thousand òun ti kó fa half a million a ní kò mà ṣiṣẹ́ a níyà mà ṣì ń jẹun ẹ súnmọ́ bí ẹ wá gbọ́rọ̀ nírọ̀lẹ́ yìí. àwọn míì àti ẹ̀ sọ̀rọ̀ wọ́n á ní kò sí nǹkan tó ń jẹ́ ẹlẹ́gbẹ́ ẹ̀yin ènìyàn ẹ súnmọ́ bí ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ ju omi tó ru ọ̀rọ̀ lónìí mo gbàdúrà fún gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí lábẹ́ bó tilẹ̀ òǹkórí ẹ̀ ní pọ́nmi sí ajáde apẹ̀rẹ̀ láyé. gbọ́ dáadáa ọ̀rọ̀ ilé máa wà fún gbogbo ènìyàn ẹ gbọ́ mi dáadáa àwọn èèyàn kan ń bẹ láyé olóògùn ni wọ́n wọn kì í ṣe àwọn kan ń bẹ láyé aládùúrà ni wọ́n wọn kì í ṣe ẹlẹ́gbẹ́ ọ̀tọ̀ láládùúrà. àwọn kan dẹ̀ máa ń sọ̀rọ̀ wọ́n á ní aládùúrà lọ̀gá aríran ìyẹn aríran tó bá ń rí báyìí báyìí táríran bá ríran páládùúrà máa kú lọ́la kò sí àdúrà tó gbà á kú. gbogbo nǹkan ló wà ní classes ẹ gbọ́ mi dáadáa ń rọ̀lẹ́ yìí. àwọn bàbá gan wà níbi táwọn kan máa fẹnu díẹ̀ sí. is one of our lecturer in Yoruba Religion of Light Academy aláwọn tó jẹ́ pé Ọ̀ṣun nìkan làwọn bẹ́ẹ̀sì lé láti train àwọn èèyàn aláwọn tó jẹ́ pé alárágbó ni wọ́n bẹ́ẹ̀sì lé láti train àwọn èèyàn aláwọn tó jẹ́ wípé ọ̀rọ̀ lórí Ifá ni wọ́n bẹ́ẹ̀sì lé láti train àwọn èèyàn aláwọn tó jẹ́ pé ọ̀rọ̀ lórí ayé ọ̀làjú ni wọ́n bẹ́ẹ̀sì lé láti train àwọn èèyàn aláwọn tó jẹ́ pé secular studies Western and foreign studies, enlightenment on being social and being active with the current situations in the situations of this world làwọn basically in various classes. ẹ gbọ́ mi dáadáa lẹ́ni kò sí bí ẹlẹ́gbẹ́ ṣe fẹ́ gbélé ayé tó máa ṣàṣeyọrí ó máa gbá àṣírí lẹ́ni o tó bá jàládùúrà o lè wò pé nǹkan tá à ń sọ òkun ẹ ṣùgbọ́n ẹ gbọ́ mi dáadáa ẹlẹ́gbẹ́ àdúrà náà tún wà àwọn ẹlẹ́gbẹ́ àdúrà náà tún bẹ ẹ gbọ́ mi dáadáa. ẹ jẹ́ ká sáré ṣíra wa níyè díẹ̀. ẹ wá need láti wà very careful tẹ́lómi ìbá rí wípé ìwọ jẹ́ ẹlẹ́gbẹ́ tọ́dẹ̀ mọ̀ wípé o máa ń fẹ́ ṣe fún ẹlẹ́gbẹ́ ó lè pretend bí ẹni pé ẹlẹ́gbẹ́ lòun náà láti wá bà ẹ́ láyọ̀ jẹ́ meanwhile kì í ṣe ẹlẹ́gbẹ́ tó o bá rí ẹlẹ́gbẹ́ ara ọ̀nà tó máa fi mọ̀ wípé ọmọ ẹgbẹ́ mi lélẹ́yìí ẹ number one òun ni pé ó máa láàánú ẹ lójú ó máa láàánú ẹ kọjá bàbá tó bí ẹ ó máa láàánú ẹ kọjá ìyá tó bí ẹ ẹ gbọ́ mi dáadáa ó máa láàánú ẹ kọjá ẹ̀gbọ́n tó ní láyé ẹlẹ́gbẹ́ tiẹ̀ máa láàánú ẹ kọjá àwọn ọ̀rẹ́ ẹ ẹlẹ́gbẹ́ ẹ máa láàánú ẹ kọjá àwọn àbúrò ẹ ọ ní àjùmọ̀bí ò kan tàánú ẹni orí bá rán sí ni ló máa ń ṣe ni lóore àwọn ọmọ ẹgbẹ́ ẹ ló ń jẹ́ ẹni tí orí rán sí ni ẹni tí ò bá kí ń ṣe ọmọ ẹgbẹ́ ẹ ò lè láàánú ẹ lójú. kébi pa ẹ bí ẹni máa kú kó o jìyà bí ẹni tó máa kú kí iṣẹ́ ẹ máa dìṣẹ́ lójú ẹ báyìí kó dẹ̀ lówó tó lè gbé fún ẹ kò ní bẹ́ẹ̀ dá sí torí pé kì í ṣe ọmọ ẹgbẹ́ ẹ kò ní láàánú ẹ lójú. ẹ kíyèsí ẹ wá gbọ́ àṣírí tó o bá ní ọmọ ẹgbẹ́ ìjọ tí ọmọ ẹgbẹ́ ẹ bá ti wọnú ayé ẹ ni wàá ṣàkíyèsí wípé ilé ayé ẹ bẹ̀rẹ̀ sí ní tẹ̀síwájú oh my god ẹ gbọ́ dáadáa o lè ti láwọn ọmọ ènìyàn bíi forty bíi fifty lọ́ra àǹdí tẹ́jọ́ ń ṣẹgbẹ́ tẹ́jọ́ ń ṣọ̀rẹ́ kó má sí kí nǹkan má jọra wọn ò fi ṣe kà ìrìn àjò yín ò papọ̀ láyé wọn ò fi ṣèkà ìrìn ló yàtọ̀ màmá bàbá gbọ́ mi dáadáa tó o bá dẹ̀ lè gbọ́ mi nírọ̀lẹ́ yìí ó dẹ̀ máa rí ìyanu ńlá kan tó máa jọ ẹ́ lójú láyé. tó o bá dẹ̀ lè fi ẹ̀mí bá mi rìnrìn àjò yìí ayé dẹ̀ tún máa yí ẹ sí kọjá bó ṣe rò pé yí ẹ tó o bá sọ pé ọmọ kékeré jòjòlówó ló ń sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ yìí ẹ gbọ́ mo sọ fún wa mo ní mo fi twenty one years mo fi gba research mo gba research pẹ̀lú àwọn àfa mo gba research pẹ̀lú àwọn bàbá onífá mo gba research pẹ̀lú àwọn ẹlẹ́gbẹ́ lóríṣiríṣi mo gba research wọnú ṣọ́ọ̀ṣì kérúbù ni sẹ̀lẹ́ ní CAC ni mo gbá rìsáàsì àwọn ìjọ débi pé mo tún débi ìjọ ńlá kan tí ó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ yín tẹ̀ ń wò mí lẹ́wà nínú ìjọ náà tẹ́ẹ̀dẹ̀ mọ̀ pé ẹ̀ kì í ṣe ọmọ ìjọ náà tẹ́ẹ̀dẹ̀ ń bá wọn ṣe ìsìn gẹ́gẹ́ bí ọmọ ìjọ náà gbogbo ayé dẹ̀ níjọ yìí wà torí pé kí ni ìwọ tó omi kan bẹ nínú ìjọ yẹn tó o bá tí ì débẹ̀ kó wọnú omi yẹn kó wẹ̀ nínú omi yẹn kò sí iye ìrìbọmi tó ṣe káàkiri àgbáyé o ò tí ì dọmọ ìjọ yẹn omi tí mò ń sọ̀rọ̀ nípa ẹ̀ wọn kì í fi kébù wọn kì í fi garawa pọ́n ìwọ tó o bá nọkè sómi yẹn o máa pòórá lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọn ò rí ẹ láyé igbá ni wọ́n fi ń bu omi yẹn kó máa yí àwọn ọ̀jọ̀gbọ́n tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ ẹ súnmọ́ bí ẹja sọ̀rọ̀ àṣírí láyé kí la fẹ́ máa tanra wa jẹ fún. mo kàn kí àwọn ọ̀jọ̀gbọ́n tó jẹ́ oníṣẹ̀ṣe tí wọ́n dẹ̀ ní ìfaradà torí pé ọ̀pọ̀lọpọ̀ ló ti tara wọn dìde tó dẹ̀ tún fi wọ́n ṣẹlẹ́yà tó tún fi wọ́n ṣe yẹ̀yẹ́ tó tún bú wọn ṣùgbọ́n tó jẹ́ pé wọn ò gbìn ni mo fi kí àwọn oníṣẹ̀ṣe ayé pé ẹ kú faradà ẹ gbọ́ eléyìí dáadáa ẹ̀yin ènìyàn ìjọ tí ọmọ ẹgbẹ́ rẹ bá wọnú ayé rẹ ìjọ yẹn láyé rẹ bẹ̀rẹ̀ sí ní dọ̀tun oògùn oògùn tó lóò ti sí one million ṣe ó lè má ná two hundred naira inú adé là ṣùgbọ́n tó o bá ṣe mistake tó bá lọ permit ẹni tí kìí ṣe ọmọ ẹgbẹ́ kó wọnú ayé ẹ in fact kọ́ lé ní hundred nǹkan ò lè bára wọn ní o àfi kó o yá sádànù ọlọ́run àbá bẹ́ṣù wíkẹ́ we don't want interruption please be attentive ẹ gbọ́ eléyìí dáadáa ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló jẹ́ wípé tí ọmọ ẹgbẹ́ bá wọnú ayé ènìyàn ẹ gbọ́ mi o ọmọ ẹgbẹ́ lè wọnú ayé ẹ gẹ́gẹ́ bí ọkọ ọmọ ẹgbẹ́ lè wọnú ayé ẹ gẹ́gẹ́ bí aya ọmọ ẹgbẹ́ lè wọnú ayé ẹ gẹ́gẹ́ bí girlfriend ọmọ ẹgbẹ́ lè wọnú ayé ẹ gẹ́gẹ́ bí ọmọ ọ̀dọ̀ ọmọ ẹgbẹ́ lè wọnú ayé ẹ gẹ́gẹ́ bí ẹni tẹ́ ẹ múra dé tẹ́ ẹ kọrin pàdé lẹ́sẹ̀kẹsẹ̀ àánú yín á oh my god wàá kàn déédéé rí wípé kí ló dé sí bọ̀bọ̀ yìí kàn láìkì mi báyìí ó lè má jẹ́ girlfriend ó lè má jẹ́ ìyàwó ẹ̀ ó lè jọ́kùnrin sọ́kùnrin tí ò dẹ̀ ní síranù láàrin yín ṣùgbọ́n àṣírí tó máa wà láàrin yín àwọn tó ń bára wọn ṣe ránu gan wọn ní nírú àṣírí yẹn lọ́wọ́ ẹgbẹ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ ìfẹ́ tí ò lábùkù ìtàwọn kìrìsìtẹ́nì pè ní àgápè ìfẹ́ tí ò nídìí wọn kí ni ká ti gbọ́ pé odidi big madam tó ń wa jíìpù ó dédé rọmọ tó ń ta pure water lẹ́gbẹ̀ẹ́ títì ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní sunkún pé àfi ká yẹ ọmọ yìí dá. ọ̀rọ̀ ni ẹlẹ́gbẹ̀ẹ́ ni. ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ké pé táyé ọmọ yìí ò bá ti dá mi ò ní sinmi ó dẹ̀ fún ládírẹ́sì kí ni ká ti gbọ́ pé pásítọ̀ tó ń lọ ṣọ́ọ̀ṣì jẹ́jẹ́ ó kàn déédé rẹni tó ń ta aago lẹ́gbẹ̀ẹ́ títì ó dẹ̀ ní tí yìí ò bá pàwọ̀dà tí ògo ayé ò bá farahàn mi ò dẹ̀ mi ò dẹ̀ lè sinmi mọ́ títí tọ́gbọ̀n ẹni yìí dẹ̀ fi nílé lórí tó fi tó fi dèèyàn pásítọ̀ yẹn ò sinmi ìyá yẹn ò sinmi sìstá yẹn ò sinmi ìdí ni wípé ọmọ ẹgbẹ́ pàdé ara wọn wá gbọ́ dáadáa tó o bá ti ṣàánú ọmọ ẹgbẹ́ tó o bá ti fa ọmọ ẹgbẹ́ mọ́ra ó lè lówó ó lè má lówó ìgbà míì ẹ lè jọ wà ní the same class tẹjọ máa máa fọ̀rọ̀ wọ́nra yín tó o bá ti tẹ bá ti pàdé ara yín tẹ bá ti dìjọ bẹ̀rẹ̀ sí ní ṣe papọ̀ wàá rí pé nǹkan ẹ tó ń wọ́lẹ̀ tẹ́lẹ̀ á bẹ̀rẹ̀ sí ní sáré dáàdì àbí mo parọ́ sà. ó máa move. torí ẹ̀yin la bá ń lé o. bẹ́ẹ̀ni a tẹ̀síwájú. ẹ ṣe ìjọ tí ọmọ ẹgbẹ́ bá dẹ̀ ti dágbére fún ẹ àwọn nǹkan tó ti ga tẹ́lẹ̀ tó ti ń jọra bọ̀ tẹ́lẹ̀ irú àwọn ẹ̀dá tó ti ń bá ẹ tò tó mọ̀ pé wọ́n jù ẹ lọ wọn ìṣẹ́gbẹ́ ẹ ṣùgbọ́n torí pé wọ́n ti ń bá ètò tí ò ẹ bọ́ ṣe ń wọnú ayé ẹ wà á rí pé jọ́tọ̀ ọmọ ẹgbẹ́ yẹn bá ti bóyá jọ́tọ̀ bá ti le àbí jọ́tọ̀ bá ti ṣe mistake tó lé dànù tó gbẹ̀ bẹ́ẹ̀ wà á rí pé jọ́ yẹn ni gbogbo àwọn nǹkan àlùbáríkà tó ń wọnú ayé ẹ tó wà nú ayé ẹ wà á rí pé jọ́ yẹn ló odijọ́ tó o bá gba ẹ̀bẹ̀ ẹ̀ padà tó bá bẹ̀ tó bá gbẹ̀bẹ̀ ẹ wá gbọ́ dáadáa ìmíì wà tó jẹ́ wípé kò ní bẹ̀bẹ̀. bẹ́ẹ̀ni tí ò bá ti bẹ̀bẹ̀ tó ta gidi bolẹ̀ pé òun ò ní bẹ́ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ kì í ṣọmọ ẹgbẹ́ ẹ jẹ́ kó máa lọ torí wípé ìrìn àjò ẹgbẹ́ tá ń sọ̀rọ̀ ẹ̀ kò sórí kunkun níbẹ̀ ìfẹ́ ló wà ń bẹ̀ understanding ló wà ń bẹ̀ oore ọ̀fẹ́ tí ò tiẹ̀ lábùkún oore ọ̀fẹ́ tí ò tiẹ̀ tó tọ́ sí ènìyàn i'm telling you about the, a, a kind of a grace that you don't deserve an undeserved grace òun ló wà nínú ìrìn àjò ẹlẹ́gbẹ́lẹ́gbẹ́ àwọn kíláàsì tí ò bára mu méjì àdẹ̀dọ̀ rẹ̀ wọ́n dẹ̀ máa ranra wọn lọ́wọ́ wọ́n dẹ̀ fara wọn sókè lọ síbi tó ga láì mọ́ra rí tẹ́lẹ̀ iṣẹ́ ẹgbẹ́ ni o ẹ gbọ́ dáadáa o ẹ já sòótọ́ fúnra wa o ẹ wá gbọ́ ọmọ ẹgbẹ́ ẹ máa láàánú ẹ lójú ọmọ ẹ tó bá sọ pẹ́lẹ́gbẹ́ lòun tí ò lọ́mọ ẹgbẹ́ tí ò lẹ́ni tọ́dìjọ wà tọ́dìjọ rìnrìn àjò àṣírí tí wọ́n dìjọ láṣìírí lọ́wọ́ ẹ gbọ́ dáadáa kò lè lákòjọ wá gbọ́ dáadáa ọmọ ẹgbẹ́ bó ṣe máa mọ̀ pé kì í ṣe ọmọ ẹgbẹ́ ni pé ìwòwò tó wà inú ẹ̀ á máa dùn pé orin ìwòwò lẹ́ni tí ò bá kí n ṣe ọmọ ẹgbẹ́ ẹ̀ tẹ́ bá pàdé. èyí tó bá jẹ́ ọmọ ẹgbẹ́ á máa sunkún ni pé ó lè bọ́ṣọ tiẹ̀ sí ẹ lọ́rùn pé lágbájá lọ́ máa wọṣọ yìí mi ò like bó ṣe rí i'm not happy that you are not happy i am depressed because you are depressed i'm not myself seeing you disorganized please go and take oúnjẹ tó fẹ́ jẹ á fún ẹ á ẹ ti jẹun ṣé wọn ti ṣé o wà okay á eh, eh, torí pé ọmọ ẹgbẹ́ ẹ ni ó gbọ́dọ̀ ṣe tí ò bá ṣe wọ́n máa dà á láàmú oh my god mi ò mọ̀ bóyá ẹni ẹ̀mí ń gbọ́ mi eléyìí ò ní ṣe pẹ̀lú pásítọ̀ ní ẹ àfáà ní ẹ babaláwo ní ẹ mùsùlùmí ní ẹ kìrìsìtẹ́nì ní ẹ àjẹ́ ní ẹ ìyẹn ò ní kankan ṣe o ẹgbẹ́ àmútọ̀run wa ni mò ń sọ̀rọ̀ nípa ẹ̀ you need to enroll in our in our course so all these things you will understand better. tí ọmọ ẹgbẹ́ èèyàn bá ṣe èèyàn ọmọ ẹgbẹ́ lè ṣiṣẹ́ sà that's why ẹ ò gbọ́dọ̀ jìnnà síra yín o tẹ́ ẹ bá ti jìnnà ìdánwò ayé àdójúkọ ayé ìgbòkègbodò ayé ìlépa anú ayé ó lè rúbọ lójú tí wàhálà bá ti pọ̀ jù ẹ̀mí lè bọ́ o. àwọn ọlọ́tẹ̀ tí wọ́n rí i pé ìrìn àjò tó rìn pẹ̀lú ẹ̀ ayé ẹ nítumọ̀ wọ́n lè lọ bá a tọ́wá pé ẹ ò wà láàrin ọ̀sẹ̀ méjì lásán tẹ́ bá fi fàyè sílẹ̀. Si wọ́n lè lọ fi nǹkan tó ju tiẹ̀ lọ́gán entice ẹ̀ wọ́n lè sọ̀rọ̀ burúkú wọ́n lè gbowó fún wọ́n lè ṣe anything tí ò bá dẹ̀ ti rí ẹ lára ń dì ìrètí pípẹ́ a máa mọ́kàn ṣàárẹ̀ kó tó mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ó tún ti padà sínú ìdì mo gbàdúrà fún yín màmá bàbá tó gbọ́ wa nírọ̀lẹ́ yìí ẹ ò ní bá wọn wọnú ìdí ayé. Ministry Titiwa doesn't have to do, maybe you are Muslim, you are Christian, we are, we are into humanity. We don't believe that your religion will make me hate you, will make you hate me. It doesn't, it doesn't work that way. Ènìyàn gbọ́dọ̀ ní ọmọ ẹgbẹ́. Ọmọ ẹgbẹ́ lè jẹ́ obìnrin, ó lè jẹ́ ọkùnrin but the kind of love that will be there will be very strong láàrin ẹ̀yin méjèèjì kò ní yé anybody ọmọ ẹgbẹ́ léwu débi pé tó wá jẹ́ pé ọkùnrin àti obìnrin ni wọ́n láìka ara wọn dádì hmm. wọ́n lè má fẹ́ra wọn o ṣùgbọ́n ìfẹ́ yẹn á le débi pé tí wọn ò bá ṣọ́ra ọkọ á yọgi sí ìyàwó ẹ̀ á lè bọ́ta ní kókó lọ́dọ̀ọ́kọ ẹ̀ torí pé kí ni ọ̀rọ̀ ẹ̀ á sú wá ẹ̀yin méjì ṣe láìka ara yín báyìí kí ni nǹkan tó wà ń bẹ̀ tó bá dẹ̀ sí rí òní gbọ́ nǹkan tí mo sọ mọ́ máa wà nílé ẹ̀ máa pera yín àkí ló fẹ́ fa rubbish you have to go so o gbọ́dọ̀ wà very careful that's why ó máa ń da kéèyàn fẹ́ ọmọ ẹgbẹ́ ẹ̀ níyàwó kó má bàa ní problem bó jẹ́ méjì bó jẹ́ mẹ́ta make sure pé ọmọ ìran ẹni ọmọ ẹgbẹ́ ẹni mi ò mọ̀ bóyá èdìdí tá à ń tù yìí bóyá ó yí àwọn èèyàn. A true ọmọ ẹgbẹ́ will always pity you they will always cry for you even when you are not there kódà ìgbà tó o bá sí ibi tó wà wọ́n á máa torí ẹ sunkún ayé á máa wò pé ṣé lè ya wèrè ní kí ló kàn pẹ̀lẹ́ ni yẹn á dẹ̀ máa ké torí pé ó rí i pé inú ìnira ló wà níbi tó wà inú ẹ̀ á dẹ̀ bàjẹ́ á dẹ̀ máa ké bí ọmọdé ayé á dẹ̀ máa béèrè pé kí ló dé tó bá jẹ́ ọmọ ẹgbẹ́ ló tọ́ bàbá ẹ̀ wá tẹ́ bá sọ̀rọ̀ bàbá ẹ̀ láì dá tí bàbá ẹ̀ ò bá sínlé á dẹ̀ fi igbe á fi gbé pa yín kí bàbá ẹ̀ tó dé débi pé a sùn gbogbo yín pé ìyá ẹ̀gbọ́n afẹ́ lè lagi lórí pé ṣé èmi kọ́ ni ìyá ẹ ni orí mi ń bí o tún sunkún nǹkan tó ń jẹ́ ẹgbẹ́ lágbára gan àìkíyèsí ló da iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ rú àìkíyèsí ọ̀rọ̀ yìí ló da ilé ọ̀pọ̀lọpọ̀ rú àìkíyèsí ọ̀rọ̀ yìí ní ìjọ ẹlòmíì fi túká àìkíyèsí ọ̀rọ̀ yìí níṣẹ́ tẹ́lómi ìdáwọlé ni ò ṣe gbérí díẹ̀ àìkíyèsí ọ̀rọ̀ yìí lọ́pọ̀lọpọ̀ alágbára fi dàbí aláìlágbára láyé torí pé ẹ gbọ́ ọ̀tọ̀ ni àṣírí ayé ọ̀tọ̀ ni agbára ọ̀tọ̀ ni ipò ọ̀tọ̀ ni ọ̀làjú ọ̀tọ̀ ni pé mo kàwé àìmọye graduate tó ọ̀rọ̀ náà lọ because they didn't recognize whom they are mm. they didn't recognize the kind of people they have to work with wọn ò rí wọn ò mọrú ẹ̀dá tó gbọ́dọ̀ máa wà pẹ̀lú láti kékeré tèmi ni kò ń ṣe mí bí ẹni kí n gbénú ìlú àwọn ìyàwó ti sá fún mi rí torí pé mo sọ pé èmi ò tí ì rédí àti lọ gbé àárín ìlú ìyàwó tèmi dẹ̀ tọ́ fún mi pé kí ni o kò òun òun ò lè bá mi gbénú gbó mo dẹ̀ filẹ̀ live your life now let me live my life you must understand why you are here what you are here for when you are to go what you are to be doing ohun tó gbọ́dọ̀ máa ṣe kí ló wá ṣe láyé kí lọ́lọ́run dẹ́ sáyé fún ibo ló ń lọ tó bá kù lẹ́yìn ayé kí ló gbọ́dọ̀ máa ṣe lọ́wọ́lọ́wọ́ tó o bá ti mọ nǹkan tó gbọ́dọ̀ máa ṣe lọ́wọ́lọ́wọ́ ìṣekúṣe ni wàá máa ṣe. Hmm. dádì ẹ ti ń bínú. pé àwọn nǹkan tẹ̀ ń fún wa jẹ yẹn àti ń dédé máa sọ́ọ̀lẹ̀ ẹni a o. ó dà kò sí wàhálà <laughs> ọlọ́run bẹ̀ èèyàn dẹ̀ wà irúmọlẹ̀ náà lẹ tó ń bọ̀. inú àwọn èèyàn àwọn èèyàn mi sọ fún mi lórí fún wọn ní àwọn inú àwọn máa ń dùn táwọn bá rí yín lórí social media. inú tí wọn náà dẹ̀ dùn dọjọ́ alẹ́. àmì àṣe. kò ní ẹ máa ṣe sọ̀rọ̀ díẹ̀ o but mo fẹ́ sáré give mo fẹ́ sáré give àwọn little mo fẹ́ pass out this little impartation so our people can discover themselves at time. Whenever you are in pain that your ọmọ ẹgbẹ́ will be very un uncomfortable let me tell you most of this motivational and seminar program here and there going on about singles and married is not working if it is working they will not be killing themselves wọ́n á ní ẹ wá ẹ jẹ́ ká sọ̀rọ̀ lórí tọkọ-tìyàwó ẹ wá ẹ jẹ́ ká sọ̀rọ̀ lórí ìgbéyàwó ẹ jẹ́ ká sọ̀rọ̀ lórí béèyàn ṣe ń dágbé béèyàn ṣe ń dá wọ́n á single wọ́n á single mother single father sẹ́mínà ń bí sẹ́mínà lọ́hùn síbẹ̀síbẹ̀ ó máa tún padà ṣe mistake nítorí pé kì í ṣe ọmọ ẹgbẹ́ ẹ̀ ló ń fẹ́ ó máa padà fọ́ra wọn létí bọ́ọ̀dẹ̀ kì í ṣe ẹni tó máa nọra wọn ní wọ́n á sọra wọn dọ̀tá wọ́n á sùn lórí bẹ́ẹ̀dì wọ́n á kẹ̀yìn síra wọn pásítọ̀ ò ní gbọ́ àfa ò ní mọ nǹkan kan mọ́ rọ́bà dé tàwọn àjọ máa rẹ́rìn inú dẹ̀ korò síra wọn. sátì mi ò mọ̀ bóyá mo rọ́mọ ẹ̀mí tó ń tẹ̀lé mi ẹja ṣíra wa níyè pẹ̀lú ìmọ̀ tọ́lọ́run fún wa o ò lè gbé lọ́run tó o bá kú iṣẹ́ tó o bá fi ṣe òun ló máa júwe ló máa jíṣẹ́ fẹ́lẹ́dùmarè àwọn èèyàn ń like kìíní wọn dẹ̀ ń love ẹ̀ láì sọ pé press love and like àwọn èèyàn dẹ̀ ń love wọn dẹ̀ ń like. Mm, bàbá lẹ́yìn tẹ́ ń ṣíà ẹ̀ yẹn wọ́n lójú òní tì wọ́n lẹ̀ ní sọkún wọ́n lẹ̀ ní fọwọ́ yẹn ẹ̀ ní fi ẹ̀ ní rọ lápá ẹ̀ ní rọ lẹ́sẹ̀ ẹ̀ ní fi gbọ́mọ sí ẹ̀ ní fi káwọ́ òkúrò. tí ọmọ ẹgbẹ́ ẹ bá dénú ayé ẹ tún gbọ́ ilé yìí dáadáa ó máa ó gbọ́dọ̀ jẹ́ alágbára ènìyàn ìyẹn lẹ fi máa mọ̀ pọ̀ ọmọ ẹgbẹ́ ló dé. the way tó bá fi ń sọ̀rọ̀ the way tó bá fi ń gbà ẹ́ nímọ̀ràn ẹ lè máa jà wàá mọ̀ pé ìjà tẹ́lẹ̀ ń bá mi jà ìjà no nonsense ni ó rí i pé mò ń ṣe nonsense ni ẹ má jẹ́ ń tọ́ra mi jẹ ìwọ tí iye ẹ bá ṣì wàá gbà fún ní kíákíá ó lè jọmọ tó kéré sí ẹ ó lè jẹ́ àgbàlagbà tó jù ẹ lọ kò ní gba nonsense fún ẹ kò ní láìkí pé kó máa ṣe nǹkan tó máa dàárín yín rú kò ní láìkí pé kó máa ṣe nǹkan tí ò ní jẹ́ kó ga kò ní láìkí pé kó máa ṣe nǹkan tí ò ní mú mọ́lẹ̀ wọnú ayé ẹ kò ní láìkí pé kó máa ṣe nǹkan tí ò ní jẹ́ kí agbègbè rẹ kó di ńlá kò ní gba gbogbo shit tó bá ń ṣe fún ẹ they are not going to take dishes from you if truly they are your true covenant friend. ọ̀rọ̀ ọmọ ẹgbẹ́ là ń sọ nírọ̀lẹ́ yìí ẹ súnmọ́ bí ọ̀pọ̀lọpọ̀ ló wà nílùú òyìnbó lè ní ẹni tó fẹ́ torí pé ó lówó torí pé ó lọ lóyìnbó torí pé ó ó ó ó torí pé ó mọ̀yàn torí pé ó jọ ọmọ tó ti ilé ilé olówó jáde ṣùgbọ́n kì í ṣe ọmọ ẹgbẹ́ á dẹ̀ yà yín lẹ́nu pé ìyàwó yín á dẹ̀ filẹ̀ nínú ilé á dẹ̀ lọ́ọ́ máa ṣeré páńbò mi bó ṣe lẹ́nu wípé ọkọ yẹn á ṣeré tán láàárọ̀ tó bá máa di ọwọ́ ọ̀sán ọkọ yẹn tún ti ń lé obìnrin míì káàkiri ọ̀tọ̀ ni pé èèyàn lé obìnrin èèyàn bóbìnrin sọ̀rọ̀ lórí pé wọ́n fẹ́ ṣe bísínẹ́sì o wọ́n lè jọ ṣe bísínẹ́sì yìí ò sọ pé bóyá wọ́n fẹ́ fẹ́ ra but ilé tẹ́lẹ̀ máa máa lé obìnrin kiri bí ẹni pé kò sí obìnrin kankan nínú ayé ẹ̀ kò ní fìlì àánú obìnrin ní ara ẹ̀ kò ní fìlì àánú obìnrin nínú ayé ẹ̀ á rí i pé ayé òun ṣì wà empty daddy kò tí ì pàdé ọmọ ẹgbẹ́ àwọn àmì ni mò ń sọ fún wa yìí ẹ jí ẹ̀yin ènìyàn. We are tired of our people dying in pain and in languishment. the way tó fi máa wọ̀n wípé kì í ṣọmọ ẹgbẹ́ o ní pé kò sí iye love tó lè make pẹ̀lú ẹ̀ bó ṣe ń fi ẹ́ lẹ̀ bó tún ṣe rí another man in trouser ojú ẹ̀ tún ti ń ṣe kàmìkàmìkàmì lẹ́sẹ̀kẹsẹ̀ wàá fẹ́ lè lọ yọgi sí láti fà padà pé wá bí ṣé o mọ̀ pé mo wà lórí ìdúró ni a ní sọ́ọ̀rì ìmí tún fọ́ a tún sọ dá gidi fún ẹ a ní ṣé kí n má ọrùn yún mi ṣé kí n má yàn ọrùn mi ni ṣé kí n má yàn what is your problem kò sí kò kò dádì ni o gbọ́dọ̀ wà very careful kó tó sọ pé o fẹ́ ọkọ àbò fẹ́ yàwó àbò ọlọ́rẹ̀ o àìjẹ́ bẹ́ẹ̀ ẹ máa padà túká ni bẹ́ẹ̀ dẹ̀ tètè túká ìkànnù yín ó para wọn bíi kẹ́ ẹ fúnra yín lóògùn jẹ tàbí kẹ́ ẹ lọ rojọ́ yín síbi tí ò yẹ kẹ́ ẹ rojọ́ sí tí nǹkan á dẹ̀ ṣẹlẹ̀ ọmọ tí ẹ bá jọmọ ẹgbẹ́ ẹ láti inú ẹ̀mí tó tọ̀ ẹ wá àbò wá ẹ wá àbí wọ́n ló wá wá tẹ njọ́ tẹ bá ti pàdé lẹ máa lẹ máa dára yín mọ̀ ẹ kàn wá ẹlòmíà ó dàbẹ́ ni pé i'm sorry sister it's like a ti pàdé nbìkan rí. Mm, ó dàbẹ̀ ni pé ah, òun náà ní dádì ah, mo fẹ́ try kí n rántí ah, ẹni sùúrù ẹlòmíà tún máa dárúkọ location tí spirit wọn ti pàdé ṣùgbọ́n ní àmì ògbé bẹ̀ yẹn rí kò ní yé wọn bàbá àṣírí ńlá ń bẹ nínú ayé ẹni sọ̀rọ̀ o ọ̀rọ̀ gidi wà ní ọ̀rọ̀ tó sọ wọ́n sọ̀rọ̀ o Babátúndé Adéjọ wọ́n ní I will be Nigeria by January how can we see ọ̀rọ̀ yẹn tọ́ọ̀ṣì wọn ẹ̀ẹ́dẹ̀ bá wa lé àátú nǹkan fún yín ṣùgbọ́n kẹ́ ẹ tó dé ó láwọn nǹkan tẹ́ ẹ máa fi ránṣẹ́ o ẹja sòótọ́ fúnra wa o. níbi tọ́rọ̀ dé yìí ẹja sòótọ́ fúnra ẹja fòótọ́ hanra wa o. ẹ bá mi sọ̀rọ̀ lórí whatsapp zero nine one five nine five three one two one one ìwọ tó o bá jẹ́ ẹlẹ́gbẹ́ wàá rí wípé o láàánú àwọn ènìyàn wọ́n fúnra rẹ̀ wàá mọ̀ pé àwọn èèyàn lè máa bú ẹ wọ́n lè máa understand irú èèyàn tó jẹ́ but wàá máa sunkún nínú ọkàn pé mo dẹ̀ láàánú àwọn èèyàn kọjá báwọn èèyàn ṣe ń ṣe sí mi yìí o. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹlẹ́gbẹ́ gbọ́dọ̀ láàánú in the higher realm there is no abuse there is no discord there is no messing each other there is no abusive relationship there wọn kì í wọn ń búra wọn wọn kì í bára wọn jà wọn kì í sọ̀rọ̀ àbùkù síra wọn wọn kì í sọ̀rọ̀ àlùfàǹṣá nínú àwọn ọ̀run tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yín lẹ wà ń bẹ àwọn nǹkan tẹ̀ ń là kọjá àwọn èèyàn tẹ̀ ń bá rìnrìn àjò láyé àwọn tẹ̀ bá kẹ́gbẹ́ pọ̀ àwọn tẹ̀ bá ṣawo àwọn ló yín àwọn ló yín lórun ẹ̀mí àwọn ló yín lójú ẹ̀mí àwọn ló yín Oh my God dádì ohun mi kí n lo díẹ̀ nú àwọn ọ̀rọ̀ yẹn ni ẹ má bínú ẹ má wọlé nísìnyí. ó ń tẹ́ mi lọ́rùn èmi náà mú ẹgbẹ́ ojúfò lẹ́yìn náà wà nílẹ̀ wà lójúfò. ẹ ṣe dádì. ó kù mẹ́ta péré tí mo fẹ́ sọ fún wọn. ọmọ ẹgbẹ́ yẹn máa jẹ́ alágbára ènìyàn ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà àwọn àmì tẹ́ fi máa mọ̀ nìyẹn ọmọ ẹgbẹ́ kì í ṣọ̀lẹ o nípa tẹ̀mí ó máa jẹ́ lẹ́mìí ó máa ní ẹ̀mí kan lára tí ọgbọ́n á mọ̀ yín pé ah ẹ̀mí báyìí wà lára bọ̀bọ̀ yìí tó bá bá mi sọ̀rọ̀ láàrin ìṣẹ́jú méjì nǹkan tí mo fẹ́ pọ̀ṣù yẹn dẹ̀ máa bọ́ sí tí ò bá dẹ̀ ní bọ́ sí ara máa ti fún mi pé kò ní bọ́ sí tó bá bá mi sọ̀rọ̀ láàrin ìṣẹ́jú méjì inú mi á dẹ̀ máa dùn màá dẹ̀ máa rí i pé Ah, bí mo ṣe rí sista yìí ọ̀rọ̀ tó dé ọ̀rọ̀ táwọn tí ì bá mi sọ yàtọ̀ sọ́rọ̀ ọ̀rọ̀ táwọn tíyàwó lèmi gan bá mi sọ the way tó fi ń relate pẹ̀lú mi wà á mọ̀ nǹkan kan á sọ fún ẹ tó o bá tì í rí títí ẹ lọ wá dáadáa ọlọ́mọ ẹgbẹ́ onẹ́nìkan tó jẹ́ pé atorí rẹ̀ rán wálé ayé tẹ́ ò tí ì pàdé ìjọ tẹ́ ẹ bá pàdé lògo dénú ayé ẹ but àwọn míì máa ń ṣe mistake tó bá ti pàdé àgàgà tó bá ti jẹ́ opposite sex wọ́n á ní àfi káwọn fẹ́ra wọn wọ́n dẹ̀ lè má yẹ kó yẹ kó fẹ́ra wọn tó bá fẹ́ra wọn wọ́n ti wá ráre iṣẹ́ ara wọn. ọmọ ẹgbẹ́ tẹ́ ẹ bá pàdé ara yín ó máa ní àwọn nǹkan àṣírí tó máa máa sọ fún ẹ tó lè gbọ́ lẹ́nu wíà táyà á já pé èé ṣé pé dáàdi irú nǹkan báyìí tún ṣẹlẹ̀ nínú ayé èmi náà ti ń ro kinní ìbọn mi ò rẹ́ni làmílọ́yẹ nípa èmi náà ti rò rí bọ̀ bí mo ṣe ń try láti initiate ẹ̀ mi ò rí èèyàn gbà lọ́wọ́ mi mo ṣe ló ń bú mi ṣe ló ń sá fún mi ṣe ló ń fi mi ṣe yẹ̀yẹ́ ṣùgbọ́n jọ́tọ̀ ọmọ ẹgbẹ́ ẹ bá dé ẹni tó torí ẹ̀ wáyé ẹni tó torí ẹ̀ wáyé abánirin ọmọ máa ń pariwo ọ̀tọ̀ ni abánirin ìrìn ògo ọ̀tọ̀ ni abánirin ìrìn ọ̀tọ̀ lálábàárìn ọ̀tọ̀ lábánirìn ìrìn àjò ògo nínú àwọn obìnrin tá à ń gbé sílé ọ̀tọ̀ níyàwó ọ̀tọ̀ ní ìyá ọ̀tọ̀ lábánirìn ìrìn àjò ògo. thank you sir one is true talk wọ́n confam ni ẹni ẹni ẹ̀mí ni wọ́n confam ni ẹjọ́ ìyá ìyàwó ẹjọ́. <laughs> ẹ dáadáa ọmọ ẹgbẹ́ ẹ ó máa ní àwọn nǹkan àṣírí tó mọ̀ nípa ẹ tó dẹ̀ máa sọ fún ẹ láì ṣe pé èèyàn sọ fún ó gbọ́dọ̀ lè wù ẹ kó dẹ̀ sọ pé dádì ẹ̀ ń la nǹkan báyìí kọjá sista mi ara ń fún mi sí ẹ nǹkan báyìí máa ń ṣe ẹ tí wọ́n máa wò wípé báwo ló ṣe mọ̀ that person will feel your pain that person will feel what you feel that person will reason along with you that person will not take what you will never take it will be natural kò ní sí pretend anybody tó bá ti ń bá rìnrìn àjò tó bá ti ṣàkíyèsí wípé ó kàn ń tolerate ẹni ó kàn máa ń pretend bí ẹni pé inú ẹ dùn tó bá rí ẹni ìjọ́ tó o bá ti gẹ̀ẹ́tì má dúró mú bàtà tó bá jẹ́ báàgì ló gbàgbé sílẹ̀ má dúró torí ọjọ́ ọ̀la ẹ tó bá jẹ́ pé owó ló gbàgbé sílẹ̀ má padà lọ béèrè tó o bá ti bọ́ lọ́wọ́ ẹ ẹ má padà ríra mọ́ tó o bá mọ̀ pé ó fẹ́ rògolo láyé ẹnìkan sọ̀rọ̀ ìjìnlẹ̀ ń bí ìjáde. ó ní i have someone like that ẹni yẹn ti rọ ọmọ ẹgbẹ́ hmm. ẹni irú ẹni bẹ́ẹ̀ yẹn àrípáyé òun máa máa dùn hmm. tí gbogbo ìta bá korò tí inú ilé máa ń gbóná nígbà míì ta ló sọ fún ẹ pé inú ilé kì í gbóná àgàgà ìgbà tí ìjì bá dé. onílé gan mọ̀ pé. onílé kọ́ ló máa ń pe ìjì dáàdì. Hmm. a mọ̀ pé nǹkan ṣẹlẹ̀. ará àdúgbò kọ́ ló máa ń pe ìjì ìjì máa ń déédéé jà tí ìjì bá dé ilé ẹ̀dẹ̀ gbóná tí ilé bá gbóná tó bá lọ́mọ ẹgbẹ́ nítòótọ́ tẹ ti pàdé ara yín confam tẹ ti ríra yín tẹ ti mọra yín tẹ ẹ bá ti ríra yín lẹ́sẹ̀kẹsẹ̀ ilé tó gbóná lára ẹ̀yẹn gbogbo aṣọ ẹ tó gbóná gbogbo orí ẹ tó gbóná gbogbo ẹsẹ̀ tó gbóná dọ̀dọ̀ ẹ ó máa tutù naturally tẹ bá ti fojú kanra ò ní bá ẹkún dọ̀dọ̀ ẹ kó bá ẹkún padà láyé wàá ṣòpò padà ní average bó ṣe lè hùn kóhun náà máa wà òkè ètò wàá ṣòpò padà ní average you need to ask yourself if I meet the person the right person my right partner the right one choosing for me by God ọmọ ẹgbẹ́ ẹ kò ní fi ẹ́ ṣakọ tó o bá ti bẹ̀lẹ̀ kíní bẹ̀lẹ̀ kejì tó o bá máa bẹ̀lẹ̀ kẹta tó o bá wojú ẹ tó rí pé o wà nínú ìnira tó pọ́n ọ̀tọ̀ ní ìnira tó gbóná ọ̀tọ̀ ní ìnira tútù o ọ̀tọ̀ ni ìnira lásán ọ̀tọ̀ ni ìnira tó kan ọ̀tọ̀ ni ìnira tó pọ́n gbogbo ẹ̀ ni mo ti là kọjá tí ọmọ ẹgbẹ́ gidi kó jẹ́ madam tí ọmọ ẹgbẹ́ gidi kó jẹ́ big daddy tí ọmọ ẹgbẹ́ gidi kó jẹ́ gbé àbúrò ẹ tí ọmọ ẹgbẹ́ gidi kó jẹ́ ìyàwó ẹ tí ọmọ ẹgbẹ́ gidi kó jẹ́ ọkọ tó fẹ́ ẹ tí ọmọ ẹgbẹ́ gidi kó jẹ́ ọ̀rẹ́ àdúgbò tó o bá ní ọmọ ẹgbẹ́ gidi tẹ́jọ́ ń fi inú ọkàn hàn ra yín tó bá rí wípé ara ni ẹ́ tó o bá dọ́dọ̀ ẹ̀ tó bá bẹ̀lẹ̀ kìíní tó bẹ̀lẹ̀ kejì tí o sọ̀rọ̀ tó bá máa gbójú sókè lẹ́lẹ́kẹta sí ẹ o gbọ́dọ̀ rí pé ojú ló ń dà lójú ẹ pé ṣé ọ̀rẹ́ mi ló ti di báyìí. God bless you, Eri Ajayi. God bless you. Biola Jala, you are lifted. Thank you so much. Wọ́n ti fi ayé ọ̀làjú, wọ́n ti fi bà nǹkan jẹ́ fún wa nílẹ̀ Yorùbá. I can be preaching in English. I can go up and brush my English because I want to be a minister. But how do I, how dare be a minister? Then my people are suffering. I'm speaking a, a Queen, Queen, Queen's English. I'm speaking a Polish English. Àwọn èèyàn mi, wọ́n dẹ̀ ń suffer. Ó pè mí ẹ jẹ́ ń ṣe program mi lẹ́lẹ́bà, ẹ jẹ́ ń ṣe lóní tiwantiwa. Ká gbọ́ra wa yé kí nǹkan lè wà ókè dáàdi ó dàpẹ́ lẹ́ni gbólóhùn méjì tẹ́fẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ ẹlẹ́yìn o hmm, ẹ jẹ́ ń sọ ìkan tó kù kí n tọ́jú ẹ̀ torí nǹkan lọ bíi mẹ́rin thank you adésóyè oríyọmí ojú òní tì í sà wọ́n ní wisdom hmm. wọ́n ní ọ̀rọ̀ ọgbọ́n wà ń bẹ̀ hmm. táíwò toríọlá i love you my sister thank you so much only true talk more wisdom sir you are lifted my sister ẹ jẹ́ ń wo bóyá màá tún rí ẹyọ kan àní mi ò kí ń lè sùn láti ìgbà tá a ti dáwọ́ lọ́rọ̀ skul yìí dáàdi mi ò kí ń lè sùn abẹ́rẹ́ mú etakú tì yẹn ẹ̀yin gan rò pé màmá gan rò pé eh, irú nǹkan báyìí a ò gbọ́ rí ní ah, nàìjíríà ó dẹ̀ yẹ kó ti wà àwọn tó dẹ̀ tó ká tó ṣò tó tú jùlọ wà lé wọ́n wà lóko a ò dẹ̀ rẹ́ ní gbé dìde irú oògùn irú oògùn burúkú ló fi nà wá tó le tó yẹn náà hmm. kí ló fi ṣe wá it is time we have to wake up. bẹ́ẹ̀ ni kíákíá system tó ń gbé wá fún ẹ náà ni. ẹ wá gbọ́ eléyìí ẹ jẹ́ kí system tó gbé wá fún wa yẹn ló wà fẹ́ system yẹn burúkú. ló wà fẹ́ tiwa ló wà fẹ́ tiwa so. ẹ jẹ́ kí n gbé bàbá wọlé ẹ jẹ́ n fẹ́ lè parí ẹ̀ for today. Hmm. ǹjẹ́ o mọ̀ wípé ọmọ ẹgbẹ́ they will come in various formats. At times they used to they used to appear very subtle. Wọ́n máa ń farahàn pẹ̀lú ọgbọ́n àrékérekè débi pé wàá ti lé wọn dànù kó tó mọ̀ ìgbà míì ibi tó máa ti lọ pàdé ẹ̀ o ti ẹ̀ nírò pé eléyìí ó lè jọmọ ẹgbẹ́ mi ó lè jọmọ ìjọba bí tí mo ti wá. <laughs> oh <laughs> my god ọmọ ẹgbẹ́ a máa paradà wọ́n a máa farahàn gbà mí bí oníbàárà wọ́n a máa farahàn gbà mí bí ẹni ìyà ń jẹ wọ́n a máa farahàn gbà mí bí ẹni tí ò sí ń ta wọ́n á máa fara hàn gbà mí bí ẹni tí ò lọ́la ṣùgbọ́n tó o bá súnmọ́ wọn tẹ́ ẹ bá dìjọ sọ̀rọ̀ tó o bá súnmọ́ wọn tẹ́ ẹ bá dìjọ reason together tó o bá súnmọ́ wọn tẹ́ ẹ dìjọ fomi jomi toró ọ̀rọ̀ láàárín oṣù kan lásán wàá mọ̀ wípé inú ayé jìn ayé wà wàá mọ̀ wípé there is life somewhere else ayé tó rí rí wàá mọ̀ pé oh, it's because ọmọ ẹgbẹ́ ẹni ọmọ ẹ wá jẹ́ ń béèrè ọmọ ẹgbẹ́ o gbọ́dọ̀ nílé ìjọsìn that's where we are coming up with this school and it's going to be in every state by the grace of God we are going to go across the world ilé ìṣèké lọ máa bọ́ bàjá máa bú máa bú jọba máa bú máa lé lé máa eh, ẹni bá ṣe nǹkan tó kù díẹ̀ káàtó à á sọ fún nǹkan tẹ́ ẹ sọ yìí kò ń sọ̀rọ̀ ja o dádì ẹja wò báyìí kò lọ́ bẹ́ẹ̀ ṣe sọ yẹn àwọn kan ti kọjá bí tẹ́ ẹ dé yẹn kì í ṣe bí ká wá bú. nọ́mbà tẹ́ máa pè sí WhatsApp voice note zero nine one five nine five three one two one one àwọn èèyàn kan ní kí ló dé tó fi jẹ́ pé máa ń fi platform mi lẹ̀ fáwọn èèyàn anybody ni mo fi platform mi gbé jáde pé ọ̀pọ̀lọpọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ ni ò kì í ṣe bẹ́ẹ̀ pèmí aṣáfẹ́ kéle hàn kéle hàn kéle wọn mo ní torí iṣẹ́ tá a gbélé mi lọ́wọ́ fúnra mi ni ẹni tó bá wà lò dáadáa á bá ń bẹ̀ ẹni tó bá tún lò lọ́nà tóun náà á bá ń bẹ̀ ṣèbẹ́ ẹni tó bẹ̀rẹ̀ lákàtà alábàtà lẹ pé sà tó lọ yọ̀ bẹ́ẹ̀ ẹ kò sí problem but irú àwọn bàbá yìí kọ́ ó máa ṣòpò ràn wá lọ́wọ́ pẹ̀lú information ni we need information those who go to kindergarten is because of information those who go to nursery is because of information those who go to primary is because of information those who go to secondary is because of information those who go to poly is because of information those who go to university is because of information any higher higher institution or college is because of information we live by information we die by information the day you die the day you stop having information about life That's why people says anyone who stop being educated starts to die. Ẹni tó ẹni tó dákẹ́ tó dáwọ́ dúró láti máa gbẹ̀kọ́ nípa ilé ayé ìjọ yẹn lẹ́nìyẹn bẹ̀rẹ̀ sí ní kú. Anything tá a bá ti ń ṣe tí o bá ti sí time fẹ́ kàn bẹ́ẹ̀ sàkámàjẹ ìlú máa parí ẹ̀. Torí wàá gbégbèsè nípa tí ó yẹ kó gbégbèsè. Mákindé Gbénga Tèmítọ́pẹ́ you are lifted only true talk my brother one love one love keep us together Bola Ajala you are lifted one how can I develop myself join our our group now we have a group for ten thousand we have a group for thirty thousand we have executive group the VIP group VIP group for fifty thousand that is where they train you how to be master that is where they train you how to practicalize some some spiritual science that has to do with nature that you know but you are you are thinking that it doesn't worth it. ó ní to tó yẹ kó máa jẹ ní monday ó ní to tó yẹ kó máa ṣe ní tuesday ó ní to tó yẹ kó máa ṣe ní wednesday ó ní to tó yẹ kó máa ṣe ní thursday ó ní to tó yẹ kó máa ṣe ní friday ó ní to tó yẹ kó máa ṣe ní saturday ó ní to tó yẹ kó máa ṣe ní sunday ó ní ìdíkó lọ́ọ́ máa wó orí orí ìyá ìyá àbàdàn tó kú àbórí bàbá ẹ̀gbá tó tó tó tó tó gé síbi kan you don't need all that ọ̀rọ̀ ìrìn àjò ẹ̀mí ti ju bẹ́ẹ̀ lọ baba ẹ ń sọ fún mi pé ẹ ní gbólóhùn kan àbí méjì tẹ́ fẹ́ sọ ṣe máa sáré hmm, báwọn sọ̀rọ̀. ẹ máa ṣe ẹ̀yin bàbá gbogbo ilé gbogbo ẹni tó ń wò mí pátá ojú náà ní fọ́ ẹ ní dààmú ẹni tọrọ jẹ kí ni a fẹ́ sọ nípa ọ̀rọ̀ ẹlẹ́gbẹ́dẹ́ ẹgbẹ́ náà agbára gan bí wọ́n ṣe sọ yẹn lórí kò sí ohun tó yẹ níbẹ̀ ẹ gbọ́ Yorùbá nínú ìwà tọmọ àdámọ̀ ti ń wù ìbáṣọkùnrin ìbáṣọbìnrin lẹ máa ti ni ẹlòmíì kó tó dúró nílé ayé ó wá tó ẹ̀mẹ́wàá tó ń kú tó ń lọ tó kú tó ń lọ kò sì parọ́ ra ẹ̀ òun nìkan náà bó ṣe wá lákọ̀ọ́kọ́ náà ló wá lẹ́ẹ̀kejì bó ṣe wá lákọ̀ọ́kọ́ náà ló wá lẹ́ẹ̀kejì ó ń kí wa. wọ́n ṣàmì ni wọ́n ní àmì àṣẹ ìdùmarè adésóyè oríyọmí you are lifted. ẹ ṣé mo dúpẹ́ ọlọ́run á ràn yín lọ́wọ́ ọmọ ẹgbẹ́ tó bá rọ́mọ ẹgbẹ́ ẹ̀ bí wọ́n ṣe sọ àmì ara máa sọ fún ọmọ ẹgbẹ́ òun lélẹ̀ ẹ rí tí èèyàn bá sin ẹgbẹ́ bó ṣe yẹ kéèyàn ó sìn ẹjọ́ ó wá kọrin kan a ò gbọ́dọ̀ dálẹ̀ ara wa nínú ẹgbẹ́ yẹn orin kan wáyé wọ́n sọ pé èrè mò ń sìn ní tinútinú ẹni bá ṣèrè lòdì ó máa pọ́n láṣọ kú a ò gbọ́ kì í ṣe pé téèyàn bá ti good tó náà wà òkè tó sọ pé òkè o ó ṣe dáadáa ń bẹ̀ yára rí pé a máa rí ṣe ọ̀nà wọn àlàfo tó bá kù díẹ̀ káàtó báyìí àwọn ẹgbẹ́ máa dèèyàn ní life tó máa wọlé wá nǹkan tó ń tà yẹn wọ́n á rà á ní owó tí o tó owó tó jẹ́ ìrònú pé kò sí owó yẹn ó máa kó lọ́kàn ẹ̀ immediately ẹ ò gbọ́ so ó lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọmọ ẹgbẹ́ bá kówó síbì kan irú kọ́kọ́rọ́ tó wù kó wù tì í tó bá débẹ̀ ẹgbẹ́ ti lọ yọ owó tó yẹ kí wọ́n yọ nínú owó yẹn fún ẹni tí ò bá ṣètọ́jú ẹgbẹ́ tó bá ń ṣètọ́jú ẹgbẹ́ owó ẹ̀ mọ́ máa lé sí ni ọlá ẹ̀ mọ́ máa lé sí ilé kíkọ́ máa lé sí mọ́tò mọ́ máa lé everything ó mọ́ máa lé sí tó bá nú ibà mọ́ àbí wẹ́rẹ́ ni ẹ ò gbọ́ ire o mo kí i nírọ̀lẹ́ yìí ẹ má fẹgbẹ́ ṣeré wọn bá ti jọ mi ẹgbẹ́ ẹni bá jẹ́ Olóòdùà kó má fò Oòdùà ṣeré ẹ má jọ kó dìgbà tí babaláwo bá dífá pé à ah, lọ́tọ́jú ẹgbẹ́ kẹ́ ẹ tó lè ṣe ìgbà iná náà máa mọ̀ kán ọmọ ẹlẹ́gbẹ́ nìyí ẹni tí ò bá ṣẹgbẹ́ dáadáa ní kí ló ń jẹgbẹ́ òun ò ṣẹgbẹ́ kan mọ́ ẹgbẹ́ òṣìwò ọ̀rọ̀ tó dẹ̀ sọ yẹn ó ti ń fẹnu kọ lẹ́sẹ̀kẹsẹ̀ wọn so wọn tún máa padà ná ní ẹgbàá tó bá sùn lóru mọ́jú. ṣé òótọ́ ni pé ẹlẹ́gbẹ́ ẹtí wọn bá jẹ́ ọmọ ẹlẹ́gbẹ́ àwọn ẹlẹgbẹ́ tún lè bá wí wọ́n tún lè máa nà. ọ̀nà wọn á nà gan ibi tó tún lè dé tó bá sùn mọ́jú adédè rí i pé máàkì kan ń bọ́ sí òun lára. wọn á lọ mọlé ló fara sáwọn náà ẹgbẹ́ ẹ̀ ló wá ṣe kíni ló wá ṣọkọ fún hmm. ẹgbẹ́ tẹ bá rí i pé èkúté ilé bá jẹ aṣọ ẹgbẹ́ ni o hmm. àbí tẹ́ ẹ bá rí i pé èkúté ilé jẹ èèyàn lọ́wọ́ àbí lẹ́tẹ̀lẹsẹ̀ ẹgbẹ́ ni wọ́n fún ni wọ́n nì ó lè mọ̀ bẹ́ẹ̀ ni kó lè mọ̀ kó múra sọ̀rọ̀ ara ẹ̀ sọ̀rọ̀ ara ẹ̀ hmm. kí ilé ayé ẹ̀ kó lè rojú kó lè rọ́nà lọ ẹ ẹ èkúté kì í dédé jaṣọ hmm. èkúté kì í dédé jẹyàn lọ́wọ́ àbílẹ́sẹ̀. asin ilé kì í dédé gé ìjẹ. ẹ èèwọ̀ ó hmm. nítumọ̀ ni ejò tẹ rí yẹn kì í dédé ṣọyàn tí ò bá nítumọ̀ tó bá nítumọ̀ bí àṣàṣì àbí nǹkan kan nítorí ọmọ mi wà tó jẹ́ ejò omi ni ọmọ omi náà dẹ̀ ni. tí ọmọ omi bá lọ sódò ó máa rí àwọn ejò tó fín lára tó ní kọ́là oríṣiríṣi lọ́wọ́ á ti lọ́mọ lẹ́sẹ̀ lábẹ́ olójú ẹni tó lè rí wẹ̀ kò ṣe gbogbo èèyàn kó má sọ fún ọ náà lọ sódò lọ́nwá wá lọ́mọ ẹlẹ́sẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́wọ́. so tó bá lọ́mọ ẹlẹ́sẹ̀ àni ejò ejò tó máa yọrọ tó bá ti jùlọ ejò ẹ̀ máa lọ ní rẹ̀ hmm. rẹ̀ ọkàn wa dẹ̀ balẹ̀ àmọ́ jẹ àmọ́ mu á dẹ̀ mọ́ ń lò ẹ ò gbọ́ wọn ò ní wá fòrìṣà náà bú wa o wọn ò ní fàwa náà bú òrìṣà náà bọ̀tì ìdí tí wọn bá ní fàwa náà bú òrìṣà wa náà káwa náà rìn nírìn tó yẹ ká rìn ká má miss ká má la ṣe nǹkan tí ò dáa téèyàn bá ti ṣe nǹkan tó dáa wọn fún ẹgbẹ́ yẹn gu ẹ̀rí bẹ́ẹ̀ eré o eré o gbàgbà kò jẹ́ bó ṣe jẹ́. kò jẹ́ bó ṣe jẹ́ eh, nọ́mbà tí ẹ máa pè wá sí lẹ́ẹ̀kan sí lórí whatsapp whatsapp voice note nìkan ni kẹ́ fi ṣe o zero nine one five nine five three one two one one ire o ojú òní tiwa àpótí ẹ̀rí ìtẹ̀síwájú adúláwọ̀.